يا من هو الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا آمين gbogbo ọpẹ́ tí Allah ní ṣe gbogbo ẹ̀yìn tí Allah tó ṣe pẹ̀lú bákan náà là ń kí ẹ̀yin olùgbọ́ wa ọ̀wọ́n káàbọ̀ sí orí ètò tí a pè ní alefik fidin eléyìí tí ó máa ń dé sí etí ìwọ̀n ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dèdè àsìkò yìí láàárọ̀ tòní mo tún ti ń bẹ nínú ilé agbára pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bèlú ló kọ tèmi mo kì í kàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ní àárọ̀ yìí Sheikh màá kọ́kọ́ máa fi ìbéèrè wọlé lágbọ́dá oṣù rọ́jàb tí a wà onírọ̀jọ́ kọkànlá oṣù rọ́jàb oṣù keje fourteen forty one ah ìjírọ̀ kàlẹ́ndà oṣù rọ́jàb yìí àgbọ́yé ọ̀pọ̀lọpọ̀ ní pé oṣù àwẹ̀ àwọn arúgbó ni tó sì jẹ́ pé kàńpá òun náà ni wọ́n ṣe láwọn ẹlòmíì làwọn ẹlòmíì ṣe ni o so ìhàwó ni Islam kọ sí i kódà àwọn kan tó ń bẹ láwọn agbègbè kan tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ wọ́n máa ń bẹ̀rẹ̀ ààwẹ̀ wọn látìgbà tí rọ́jà bá ti bẹ̀rẹ̀ wọ́n ti kàn ní wọ́n ti ṣe ní kànpá fúnra wọn àtàwọn ẹlòmíín náà tí rọ́jà bá ti bẹ̀rẹ̀ wọ́n gba rọ́jà ṣàbáni tó fi máa rọmọdọ́nù wọ́n wá gbà kanlẹ̀ oṣù mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ wọ́n ní eléyìí ń bẹ ní ìbámu pẹ̀lú ẹ̀sìn ìhàwọ́ ní Islam kò sí àti pé ṣé gbèdéke àwẹ̀ kan bẹ iye àwẹ̀ téèyàn lè gbà ní pàtó nínú oṣù rọ́jà bismillah. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته داد داجو ọ̀kan ló jẹ́ nínú àwọn oṣù méjìlá ilé ìtọ́lọ́ nípa máa bẹ nínú ọdún kọ̀ọ̀kan àwọn tí ń bẹ nínú kàlẹ́ndà ẹ̀sìn Islam ọlọ́run bá ní kí mẹ́rin nínú wa kí wọ́n máa jẹ́ oṣù àbọ̀wọ̀ àwọn náà ní oṣù dọ̀lùkàdà dọ̀lùhẹ́jẹ́ alimuharram pẹ̀lú Rajab ilé ìjà wà nínú rẹ̀ nísìn. àwọn oṣù yìí ọlọ́run sì wọ́n ní oṣù àbọ̀wọ̀ wípé à ń gbógun lọ bá ni à ń dìtẹ̀ mọ́ra ẹni à ń hùwà pálapàla jíjẹ́ ìwọ rẹ̀ nínú àwọn oṣù yìí ó lágbára ju tàwọn oṣù yòókù lọ. pẹ́ńtísì wá jẹ́ oṣù àbọ̀wọ̀ yẹn ní ti ṣẹ̀ríyà tó bá ní ká máa ṣe nínú wa òun náà láà máa ṣe nínú wa níjọba ní ká ṣe nínú wa ọ̀nà àti gbé wọnú rẹ̀ kò sí fẹ́ni kankan ní ti ṣẹ̀ríyà ọba ti sọ pé ká ṣe ọ̀nà àti gbé wọnú rẹ̀ kò sí fẹ́ni kankan. lápèjúwe àríkè oṣù dọ̀lkàìdá iṣẹ́ hajj mbẹ́mbẹ́ iṣẹ́ hajj ti sì ń bẹ nínú oṣù dọ̀lkàìdá kìí ṣe dọ̀lkàìdá ló ti bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ láti jọ alákọ̀ọ́kọ́ nínú oṣù shawwal ẹ̀ mọ́ á lọ bẹ́ẹ̀ kárí dọ̀lkàìdá títí dijọ́ kẹwàá nínú oṣù dọ̀lhijjá akramakumullah ní oṣù muharram anabi sallallahu alayhi wa sallam ó fi hàn wá wípé kò sí oṣù kan tí kíkẹ́nu rúṣẹ̀sìn nínú rẹ̀ lọ́lá bí ìtẹ̀yàn bá ṣe nínú oṣù al-muharram ṣùgbọ́n oṣù rajab kò sí ìjọsìn kan pàtó eléyìí tí islam tó fi sọrí oṣù rajab pé káwọn mùsùlùmí ọmọ amójútó tí rajab bá ti wọlé kò sí àdúrà kan pàtó kò sí náfìlà kan pàtó kò sí ìkẹnuró sẹ̀sìn fọlọ́n kan pàtó ilé ìtẹ́sìn islam tó ní ká máa ṣe ní oṣù rọ́jàb yìí báyìí àti pé pápá gan sòyàmù rọ́jàb à ń kẹ́nu rọ́sẹ̀tì fọlọ́ nínú oṣù rọ́jàb eléyìí tó ti wá di ntí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n máa ṣe láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tẹ́ pé wọ́n mú rọ́jàb mọ́ títí dé rọmọbọ́n wọ́n fi láwọn kẹ́nu rọ́sẹ̀tì fọlọ́ àdádálẹ̀ lásán ni kò bẹ́ẹ̀ sìn ọlọ́run ọba kò bá dọ́gba ìdí tí ọba fi jẹ́ pé ọbẹ̀ sìn ọlọ́run dọ́gba tí gbogbo wa náà bá sì fi jẹ́ni tí ọgbárùkù tì ọ̀nà ni jẹ́ pé ẹ̀rí kan tó múnádóko wá lọ́dọ̀ ọlọ́run àbí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam tó ń fi ń ṣeni lójú kòkòrò pé ní lọ sídìí pé ká máa ṣe rẹ̀ ṣùgbọ́n kò sí àwọn ìgbà wa wá lóríṣiríṣi lórí ìmọ̀ apẹni lọ sídìí káṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí àwọn olùmọ̀ tó nímọ̀ nípa ìmọ̀ hadith tí wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn ẹ̀gbà wa yìí matinan wa sanadan wọ́n rí i pé bákan méjì ni apá kan nínú àwọn ẹ̀gbà wa tó sọ pé ká máa kẹ́nu rọ́ṣẹ̀sì fọ́lọ̀ nínú oṣù rọ́jàbù wọ̀nyí apá kan nínú àgbélẹ̀rọ àgbélẹ̀rọ irọ́ lásán ni tí wọ́n pa má nàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam astima pé eléyìí ò jẹ́ tuntun ó máa ń ṣẹlẹ̀ láti ìgbà tó ti pẹ́ fáwọn aláìní bẹ̀rù ọlọ́run àwọn ẹni tí pàǹtí àti ìdọ̀tí tó kúnnú ẹ̀mí àti ọkàn wọn wọn máa ń parọ́ lóríṣiríṣi má nàbí Muhammad sallallahu alayhi wa sallam pọ́sọ̀ ní tí ò sọ ìdí inú tó fi pàtàkì pé kéèyàn wá mà. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tá a fi dá a mà àtẹ̀yí tó jọ́rọ̀ ànábì àtẹ̀yí tó jọ́rọ̀ ànábì wọ́n kàn máa ni. so ètò jẹ́ pé a má sì parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam téèyàn máa máa parọ́ ń tì ti ó ti sánà fúnra ara rẹ̀ bóun ti ṣe máa bẹnu náà tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà. wọn nú wa tó fẹsẹ̀ rinlẹ̀ tí ò sí iyèméjì nípa rẹ̀ nínú àwọn anabi ni man kadhaba alayya muta'ammidan falyatabawwa' maq'adahu minan nar ẹni yóò wọ ọba kpọrọ ma mi lámà á má kpọrọ ma mi kó fọwọ́ ara rẹ̀ ṣẹ̀ṣà ibi tí ọba gbé nínú náà. so àwọn oríṣi kejì nínú àwọn ẹ̀gbà wá yẹn wọ́n jẹ́ àwọn àdéhìí tó jẹ́ pé àwọn tún lẹ̀ láti ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run tẹ́gbà wọ́ ọba múnádóko kó rinlẹ̀ kó gún àìfi sẹ́ẹ̀rì à ń bọ̀sibọ̀si páàpọ̀ tọ́ka sí nǹkan kan tá a tẹ̀lé so tó bá jẹ́ pé bákan méjì ni àwọn ẹ̀gbà wá ìwà rí tí wọ́n á dé tá a tẹ̀bàtì tí ó jẹ́ pé náà ni a wà á mú létí tá a sọ pé dandan dandan àfi káwa náà máa kópa ń bẹ̀ ètò ìbánilọ́kànjẹ́ púpọ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ lè má mú nígbà táwọn ò ní mà nípa báwo làdíìsì ti ṣe máa jẹ́ kó gúnrégé kò gúnrégé ẹni kékeré rọ́jàbù rọ́jàbù ń ku ọ̀sẹ̀ kan àti tí rọ́jàbù ó fi parí ẹlòmíràn ò ní gbólóhùn oríṣi mi àbáwọn èèyàn sọ má ju ọlá tí ń bẹ fún kakẹnurónú rọ́jàbù ọlá tí ń bẹ fún kásẹsùyàmù rọ́jàbù gbogbo ẹ̀ tó sì jẹ́ pé ọ̀tà kwẹ̀sìn torí ẹni olùmọ̀wá ńlá alḥafiz ibn hajar rahimahullah láti ọjọ́ tó ti pẹ́ inú wọn ti kó tírà kan jọ lórí àwọn àdéhìí wọ̀nyí wọ́n pè ní ntọ́ yanilẹ́nu nípa àwọn àhàdíìsì tó wá nípa kásì sùyàmù rọ́jà ntọ́ yanilẹ́nu náà ni pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ń gbà àkójọ tán àríkànnù rẹ̀ tó múnádóko tó fẹsẹ̀ rinlẹ̀ tó gúnrégé tó ṣe fi sẹ̀rí. wáyé o tó sùn rọ́jà bá wa wọlé tó bá yẹ pé nìkan nínú àwọn mùsùlùmí ọmọ ìyá wa wọ́n bá jẹ́ ikú ti ní. Ni àṣà pé gbogbo ijọ́ àtìní àtijọ́ alhamis ó máa fi kẹ́nu rọ́sẹ̀sìn fọlọ́ ní ìbámu pẹ̀lú sunna nebà muhammed sallallahu alayhi wa sallam kò sí tó ní kọ́ da dúró nítorí pé rọ́jà bù wọlé gẹ́gbọ̀n ti ṣe ń ṣe bọ̀ láwọn oṣù tó ti síwájú bẹ́ẹ̀ náà ló tún ṣe nínú rọ́jà bù gbà tí pé gbogbo rọ́jà bù lọ dá tó fẹ́ máa ṣe sòyàmù rẹ̀ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tó jẹ́ pé ó ti ní ìtẹ̀lé súnà pé ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù kọ̀ọ̀kan wọ́n máa fi ṣoṣo yá ẹni bá ṣe bẹ́ẹ̀ náà kò ṣẹ̀ lọ eléyìí ni nǹkan tá a lè ṣe nínú rọ́jà tó àfi ní jẹ́ pé àṣẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. jazakumullahu khairan ní báyìí ẹ̀yin olùgbọ́ wa ẹ máa láǹfààní láti pè wọlé sórí ètò nọ́mbà tí ẹ máa pè wọlé sí fi máa béèrè kan àbí kejì ó náà ní oh nine oh five four three eight oh nine oh fifty one sixty four fifty four thirty eight fún àwọn tí wọ́n ń gbọ́ wa ní ọ̀nà tó jìnnà réré àti láwọn orílẹ̀-èdè ibòmíì lágbàńlá yé nọ́mbà tẹ́yìn máa pè wọlé sí ni oh eight oh eight three two nine three eight nine six oh eight oh eight three two nine three eight nine six oh eight oh eighty two. 08083 29 38 96 àwa bẹ̀ wá rò wá àwa tí à ń bẹ nítòsí ẹ dákun ẹ má jà máa pè wọlé sórí nọ́mbà tí a pè fún àwọn tó wà ní jìnnà rírì hùn. hello. hello. orúkọ yín ibi tí ẹ ti ń pè yìí. Olúwaṣẹ́gun ni lásìkò àná. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bóyá ẹnìkan ó ṣèèpì pààyàn nínú ẹ̀sìn Islam àti àbùkù àbí fún màmá àbò màmá kẹ́nẹ́ nǹkan tí ó ṣe. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ìwọ ni kéèyàn pààyàn kó sì màmá pààyàn kódà kó sì pé ẹni tó màmá pa kì í ṣe mùsùlùmí nítorí pé òfin ọlọ́run ọba ó fi yé wa wípé ẹnikẹ́ni tó bá fi lè pààyàn láì jẹ́ pé onítàn jẹ̀bi kó ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà ni bíi tẹni tó ṣe kú pa gbogbo èèyàn lápapọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ni min ajli dhalika katabna ala bani isra'il annahu man qatala nafsan bighayri nafsin aw fasadin fil ard فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ẹnikẹ́ni tó bá fi lè ṣe kú pààyàn láì jẹ́ pé náà ti jẹ̀bi púpọ̀ náà pa ẹnìkan tẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ìgbà tó ṣe pé lọ pa ẹni tó bá sì la ẹ̀mí kan tí ò jẹ́ pa nípa àbòsí ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò dàbí tẹni tó yẹ gbogbo èèyàn lápapọ̀ wáyé o òfin ọlọ́run ti wá ó sọ pé ẹnikẹ́ni tó bá máa pa àyàn ìdájọ́ rẹ̀ ni pé wọ́n máa pa ọ̀rọ̀ pàǹdọ́ fi sẹ́wọ̀n gbére lọ gàrí rẹ̀ ni wọ́n máa jẹ ẹ̀wà àti gàrí lọ́gbọ́ ẹ̀wọ̀n títí dìgbà kan lẹ́ẹ̀kan láàrin wọ́n tún máa fún lẹ́ran adìẹ jẹ ìpè tí bá ń bẹ lẹ́wọ̀n gbére hùn ó ti tó fún èèyàn tó pa kó tó fún lábẹ́ òfin ọlọ́run nítorí pé tá a bá pa ẹni tó pààyàn ìpààyàn ò ní tán lórí ilẹ̀ so tó bá yẹ pé wọ́n máa ń pa ẹni tó pààyàn ẹnikẹ́ni tó náà bá ronú pé wọ́n pààyàn yóò rí i pé rírọ lọ́wọ́ òun ọ̀rọ̀ kò ní lè hùwà burú eléyìí tẹ̀mí rẹ̀ ń rò yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí a pa àwọn èèyàn tá a pè èèyàn rẹ̀ ní àmàmà pa àwọn á sọ tọ̀ àwọn ò fẹ́ pé kí wọ́n pa ọ́ àmọ́ àwọn fẹ́ gba nǹkan tí ó fi tààràn so lábẹ́ òfin ọlọ́run ọ̀sán ọgọ́rùn-ún ràkúnmí ọ̀sán ọgọ́rùn-ún ràkúnmí òfin ọlọ́run tó wá fàyè lẹ̀ wípé ẹni tí èèyàn rẹ̀ pààyàn tí èèyàn ẹni tí wọ́n sì pa tí wọ́n sọ pé lálá gbọ̀ngàn àwọn fẹ́ gbẹ̀san ni so ọ̀tọ̀ sí àwọn èèyàn ẹni tí ọmọ tí wọ́n pààyàn láti pé àwọn fẹ́ ṣàtúnṣe pẹ̀lú àwọn ẹni tí wọ́n pa wọn lọ́mọ lórí wípé àwọn fún wọn ní tí ó tẹ́ wọn lọ́rùn títí tí wọ́n fi sọ pé àwọn jáwọ́ nínú títọrọ pé kí wọ́n pa ẹni tó pọ̀ mọ́ àwọn so àsọyépọ̀ yùn kò wá lòdì wọn wọ́n lè sọ̀rọ̀ lọ sí di ohunkóhun wọ́n lè sọ pé ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún nǹkan làwọn fẹ́ fún wọn bíi ràkúnmí bí àwọn alé bíi bàálù bíi kínní torí pé mi ju gbogbo ẹ̀ lọ. ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn bá ṣèèṣì pààyàn òfin ọlọ́run bá dá lórí pé ẹni tó bá ṣèèṣì pààyàn wọn ní pa ọ́ wọn ní pa ṣùgbọ́n ṣe ni wọ́n san owó ẹ̀mí ẹni tí wọ́n pa àwọn mọ̀lẹ́bí ará ìbátan àti iye kan àtàlábàṣe rẹ̀ àwọn làwọn ẹni tí ó san ọgọ́rùn-ún ràkúnmí yẹn fún ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn ṣèèṣì pa èèyàn náà ni ẹni tí èèyàn wá ṣèèṣì pa wá jẹ́ mọ̀lẹ́bí èèyàn téèyàn lẹ́tọ̀ọ́ sáti jogún ru rẹ̀ èèyàn ò ní jogún kankan nínú owó ẹ̀mí tí wọ́n san yun ṣùgbọ́n yóò jogún nǹkan míì tó yàtọ̀ sówó ẹ̀mí tí wọ́n san nínú dúkìá ẹni tó kù. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah àkó ọjọ́ ńlá lónìí. ó kọ ibi tí a ti ń pè pápápá. orúkọ mi ń gbọ́dọ̀ àti bọ́ láti rí akárí ògùn mọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi tí mo ti rò tí bá ń kí òun lọ́wọ́ hmm. téèyàn máa kọjá débẹ̀ téèyàn máa ń kí wọ́n pàtẹ́wọ́ kí ni kí sọ fún yàn. tó alhamdulilayi tí muslim ti máa ń bá sọ láti lọ àkọ́kọ́ kò tọ́ sí pé kẹ́yìn náà kẹ́ máa sálámà sí nígbà tí máa ń ṣe sọláàtì lọ torí pé àsìkò tá à ń ṣe sọláàtì yẹn àwọn ọmọ ṣeré kì í ṣe ipá ń ṣẹ̀fẹ̀ ńṣe lẹ dúró níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá yín ẹ̀ ń bá a sọ̀rọ̀ jẹ́jẹ́ àsìkò táwọn àǹbọ̀lọ̀ ń sọ̀rọ̀ jẹ́jẹ́ kò yẹ kẹ́nìkankan kó sẹ́ni tí ó fi mú kọ́kàn wọ́ kúrò nídìí ìbọ́lọ́run ọba sọ̀rọ̀ jẹ́jẹ́ tí wọ́n bá sálámà sẹ́ni tí ń ṣe sọ̀láàtì lọ pé asalaamu alaykum ṣẹ̀ríà ni ọ̀tọ̀ kọ́ fọwọ́ àbórí dáhùn àmọ́ mùsùlùmí pàtẹ́wọ́ à ń bọ̀sibọ́sí pọ̀ wá pàtẹ́wọ́ nínú sọ́láàt asalaamu alaykum ó lè forí sọ wípé mo ti gbọ́ wa alaykum salaam orí lásán ni ọkàn fi dáhùn ó sì lè fọwọ́ dáhùn bó ṣe ṣe asalaamu alaykum yóò sọ̀rọ̀ agbọ́wọ́ rẹ̀ sókè yóò sì dá padà sí orí ọwọ́ rẹ̀ kejì tó gbé láyà eléyìí jẹ́ bó ṣe jẹ́ nínú sunna nabi sallallahu alayhi wa sallam wọ́n ní a máa dáhùn sálámà bẹ́ẹ̀ àbí ká dá dúró di ẹ̀yìn ìgbà tá a bá parí sọ̀láàtì káwá dáhùn pé wa alaykum salam tàbí ká sọ wípé subhanallah kẹ́ni tí ń sálámà sí wa kó lè bá a mọ̀ pé orí sọ̀láàtì là wà àmọ́ tẹ́ni tí ń bẹ lórí sọ̀láàtì bá fi lè lọ dáhùn pínrín pé wa alaykum salam kọ́ pa sọ̀láàtì eléyìí tí kó tó tún tóró ti bàjẹ́ ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tó máa ń wáyé ní sátidé tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tí a mọ̀ sí hudan wabushro tí oṣù yìí yóò tún wáyé ní ọ̀la ọjọ́ sátidé àbámẹ́ta inshallah bíkọ́tìlá ní Ògbómọ̀ṣọ́ central mosque ọjà gbóná ni yóò ti wáyé àkòrí òun náà ni ta ni ọ̀rẹ́ rẹ Sheikh Dr. Sharafdeen Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ajé Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ní wáàsí yóò bẹ̀rẹ̀ bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé LAUTECH aviation of uh, LAUTECH Muslim Graduate Aviation uh, lam, lamga ní wọ́n fẹ́ ṣe àkànṣe ètò kan pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn àbí ká sọ pé umulikoro hospital umulikoro muslim hospital Ògbómọ̀ṣọ́ tó ń bẹ ní ilé ewé lẹ́gbẹ̀ẹ́ ilé epo gofas wọ́n fẹ́ ṣe àyẹ̀wò ìlera fún gbogbo èèyàn wọ́n fẹ́ ṣàyẹ̀wò ìlera fún àwọn mùsùlùmí àti gbogbo èèyàn lápapọ̀ pẹ̀lú àtìlẹ́yìn lamga èèyàn lautech muslim graduate Ògbómọ̀ṣọ́ inshàlá wọ́n ṣàyẹ̀wò ìlera fún wa nípa anemia àtàmọ̀sí pàkì ganglion àti breast lump tó fi máa wọn àyẹ̀wò míì tó ní ṣe pẹ̀lú kókó ara ọjọ́ sátidé ọjọ́ keje ọjọ́ kẹrìnlá àti ọjọ́ kọkànlélógún ni àyẹ̀wò wáyé nígbà tí iṣẹ́ abẹ tí wọ́n sì ṣe yóò wáyé ní ọjọ́ kọkànlá àti ọjọ́ kejìlá oṣù kẹrin twenty twenty inshallah aago mẹ́wàá ni àyẹ̀wò yóò sì bẹ̀rẹ̀ àwọn nọ́mbà tí ẹ lè pèrè fún kún o oh seven o oh six eight eight eight zero eight five six o oh seven o six eight eight eight zero eight five six bẹ́ẹ̀ lẹ́tún lè pé oh eight oh three two one six seven five three nine oh eight oh three two one six seven five three nine àti oh seven oh three two six nine oh six two eight oh seven oh three two six nine oh six two eight nọ́mbà àti ẹ lè pè ní hello. orúkọ yín jẹ́ tí ń pè. Yusuf ní láti sẹ́yìn. kí ni ìbéèrè yín láti sẹ́yìn àwọn ará jìnnà ni a ní kí wọ́n máa pè wọlé sí orí nọ́mbà tí a pè síta ẹ má bínú àwọn tí wọ́n bẹ nílẹ̀ òkèèrè réré ni wọ́n ní hello hello salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ ibi ẹ ti ń pè yìí. ọ àbúrò àwárí ló ń sọ̀rọ̀ láti ilé rẹ̀ sàlọ́jà. à ń gbọ́ yín kí ni ìbéèrè yín. a kí àwọn bàbá wa. ẹ ṣé o. ẹ̀mí gbígbó fún wọn. àmín. ìbéèrè mi ni wípé ẹ dákun tí ìyàwó àti ìyá ọkọ hmm. wọn jọ sọ wọn jọ ń já sáà fi di pé ìyàwó fi ń yan ìyá ọkọ di pé yín mẹ́ta fi ń yọ lẹ́nu mọ̀mọ́ hmm. tí ọkọ wọn ti bẹ̀rẹ̀ kẹ́ni yóò sì lẹ́yìn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé pé àwọn bá ní àwọn ọmọ wẹrẹ bí àwọn ọmọdé méjì ọmọdé mẹ́ta hmm. wọn a máa ń dá wa láwọn tá a bá ń ṣe sọ láti lọ́wọ́ ẹ̀yà hmm. wọn máa ń sáré gbáwájú mọ́mù ní bí kí wọ́n ká ìfẹ́ta tẹ́lẹ̀ àwọn ọmọ yẹn sì ní àlè tí wọ́n bọ́yá yálà sọ́ọ̀bù ní àdílé hmm. tí ò sí ẹnìkankan tí ó dùn sí wọn àwọn náà sì fẹ́ máa jàǹfààní sọ láti yẹn báwo la fẹ́ máa ṣe pẹ̀lú àwọn ọmọ wa wẹrẹ yẹn ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ní fún bàbá wa. alhamdulilayi ẹni tí ìyàwó rẹ̀ àti màmá rẹ̀ tí wọ́n bá ń jà yóò gbìyànjú láti ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì nítorí pé o lè ti torí ìyàwó kò ṣàìdá síyà rẹ o lè ti torí ìyá rẹ kò ṣàìdá síyàwó rẹ èèyàn ti ń bẹ láàrin arẹwà méjì so ìyàwó èèyàn èèyàn fi yé e. ikọ́ gbọ́dọ̀ ní ìbọ̀wọ̀ àti ìmáṣe àpọ́nlé fún ìyá èèyàn nítorí pé ìyá ọ̀nà lọ́sàbíyàn sáyé téèyàn fi ń bẹ̀ẹ́ téèyàn ti wá fi di ẹni tó láǹfààní láti dẹni tó ń fẹ́ yàwó nítorí tó eléyìí báyìí ìyàwó ó gbọ́dọ̀ mọ̀ pé ìyá ọkọ òun ẹni tó ń gbọ́dọ̀ ni ẹni tó ń gbọ́dọ̀ ṣe dáadáa sí ni òun ò sì gbọ́dọ̀ jẹ́ sábàbí tí àìgbọ́ra ẹni yé tó fi wá ṣẹlẹ̀ láàrin ọkọ òun àti ìyá rẹ̀ gẹ́gẹ́ bí èèyàn tún fi yé ìyá rẹ̀ náà bí ló ti ṣe lè ike bímọ láì jẹ́ kó níyàwó nítorí pé ìyàwó náà náà sábìmọ fún un torí pọ̀lọpọ̀ nínú àwọn ìyàkọ náà ó ṣeé ṣe kọjá pé àwọn náà fẹ́ẹ́ rí ìyàwó ọmọ wọn máa bá jẹ wọn máa bá jorogún wọn tẹ̀ sí pé ìyàwó ọkọ kan náà jọ nìyí ipò màmá lẹ́yìn wà fún ọkọ ipò màmá lẹ́wà fún ìyàwó rẹ̀ ọmọ tí ń bẹ ọmọ yín ẹ wàá jọ máa ara yín kí ló fẹ́ lé débi pé ìyá ọkọ àti ìyàwó ọmọ wọ́n mọ̀ wá wọ̀ jàkadì jàkadì ńlá tó fi débi pé à ń yọra ẹni lẹ́yìn èyí tó ń ṣe yín kan wọn hmm. ló fi dórí eyín mẹ́ta hmm. a'udhu billahi minash shaitani rajim ó dájú pé aláṣejù burúkú nìyà aláìlẹ́kọ̀ọ́ burúkú sí nìyàwó hmm. so ọkọ ìwọ gbìyànjú láàrin yẹn láti ṣàtúnṣe tó bá ṣeé ṣe ó jẹ́ pé ọ̀tọ̀ níbi tí màmá rẹ̀ ọ̀ máa gbé ọ̀tọ̀ níbi tí wàá tìyàwó rẹ̀ náà sì máa gbé so yóò ti da púpọ̀ jù nítorí pé ẹ̀ máa ń jọ ń gbókèrè síra yín iyì yẹn yọ pọ̀ ju kọjá pójú kan náà lẹ̀ ń gbé lọ. ìgbà míì àṣejù àwọn ìyọkọ́ máa ń pọ̀ débi pé ọmọ tí ò fẹ́ tọ́jẹ́ pé ẹnu máa tì láti lè sọ̀rọ̀ wọ́n fi dẹni tó sí lẹ́nu máa sọ̀rọ̀ sí ìyọkọ rẹ̀ sakasaka wọ́n á pé ìyọkọ́ máa lọ túgbà ilẹ̀ wò ilẹ̀ tún jẹ lánàá òlẹ̀ mu lánàá àà aláṣejù aláṣejù tí sọmọ àdọkọ a'udhu billah so ó yẹ kí ìyá wọn mọ ara wọn wọn sì máa ṣe dáadáa ìyàwó náà tó dájú náà ni pé obìnrin míì náà fẹ́ rí ọkọ kò fẹ́ rí àbí kó jẹ́ pé ẹ̀rí pẹ́lú mínísítà máa fẹ́ fẹ́ yọ́ máa béèrè pé ṣe níyà ṣe ọ̀pá ọkọ ni ọ̀pá ẹ̀ ọkọ sí ẹni tí ó bá níyà ni wọ́n fẹ́ fẹ́ torí kó lè bá a mú má bẹ́ ọ̀daràn so torí de ẹlẹ́jà bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá ọkọ ọlọ́run ọba ọkọ máa ṣe láàrin tí ó fi lè tún àárín yẹn ṣe. so ìbéèrè ẹlẹ́kejì ẹ ní àwọn ọmọ wẹ́wẹ́ tó máa kó aṣọ́mọ́ṣáláṣí wọn máa ń dàwọ̀ èèyàn láàmú àti fẹ́ fi wọ́n lẹ̀ torí pé alákòlàhál islam ọkọ̀ pípẹ́ máa wọn kéékèèké wá aṣọ́mọ́ṣáláṣí hmm. ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ mójútó wọn ẹnikẹ́ni tó bá mọ ọmọ aṣọ́mọ́ṣáláṣí ọ gbọ́dọ̀ mójútó ẹ má ti torí pé mọ́ ọmọ aṣọ́mọ́ṣáláṣí kẹ́ẹ̀ fi wá fa ìdíwọ́ fáwọn èèyàn míì tí wọ́n wá sí lọ́wọ́ kọ́mọ́ bàjẹ́ pé ibi tá a ti fẹ́ gbalada bẹ́ẹ̀ náà láti mọ kẹsẹ̀. ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wá nílẹ̀ òkèèrè rere nọ́mbà àti ẹ̀lẹ́mà pé wọlé sí rè o oh eight o oh eight three two nine three eight nine six àwọn èèyàn ti ń pè láti ilẹ̀ òkèèrè ṣùgbọ́n ẹ má bínú àsìkò tí ẹ̀ ń pè lọ wọ́n ń dá àwọn ìbéèrè mi lọ́wọ́ náà ní o oh eight o eight three two nine three eight nine six àwọn nọ́mbà àti ẹ̀lẹ́mà pé wọlé náà máa fi béèrè béèrè yín. hello wàhálà sàlámù aleykum orúkọ yín. orúkọ mi ni alhaji latif láti rí ajá ní ìgbọmọtọ. kí ni ìbéèrè yín pápápá. ẹ ìbéèrè kan fẹ́ lórí pé ẹ àfa àwọn sọ pé ẹni tó bá ti ti pààyàn hmm. nínú àwọn èèyàn ẹ̀yàn sanwó táwọn èèyàn ọba lówó tó ń san kọ́. tọ àti bọ. ọlọ́kùnrin làhálà àwọn náà ni wọ́n san tí wọ́n bá ní wọ́n ṣiṣẹ́ rẹ̀ wọ́n wá wa. Oh five one six four five four three eight nọ́mbà tí olùjábí nù èyí àwọn ìpè láti ilẹ̀ òkèrè tí ó ń rá bàbà yìí ẹ lọ́wọ́ ó sì wá ń tira wọn. aleykum salaam alhamdulilayi orúkọ yín ẹ ṣe o. lọ́wọ́ jà sọ́pọ̀ rẹ̀. kí ni ìbéèrè yín màmá. ìyá jàlá ló ń sọ̀rọ̀ látòkè owó tó gbòmọ̀ sọ. kí ni ìbéèrè yín. ẹ dákun béèrè mo fẹ́ lọ́wọ́ bàbá wa ni pé. ìyá ẹ lọ́wọ́. ẹ lọ́wọ́. orúkọ yín fi jẹ́ ti ń pè yí o ṣẹ́bí mi sọ̀rọ̀. láti ìlú wo. láti ìlú kìkì. o nine o oh five one six four five four three eight hello. asalaamualeykum sọ̀rọ̀. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh o kọ yín. ìlànà ìlú sọ̀rọ̀ àtọ̀rọ̀ ìmọ̀ sáńtì. kí ni ìbéèrè yín. ẹ jọ̀ọ́ bí mi sàmì fẹ́ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé kí ni àwọn kan tó lè gba ìrùn jimá yẹn ṣe. Hmm. ẹlẹ́kejì ni pé ní ìlú aládùúgbò táwọn orí kiri aláìsí yẹn tòṣì bá ń sáré sí yẹn hmm. àwọn ọmọ kan bẹ́ẹ̀ gbé dàda ni wọ́n pé wọ́n lè kan ara èèyàn. ẹlẹ́kẹta ni pé owó tí èèyàn bá rí ṣe àbí nǹkan ní èèyàn bá rí ṣe pé o kí ni àwọn ọ̀wọ̀ tí aṣọ lórí ẹ̀ nǹkan tí èèyàn lè mú àti nǹkan tí èèyàn lè mú. alhamdulilayi sọlá tó jùmọ̀ nítorí máa ń bàjẹ́ náà nítorí máa ń bá àwọn sọlá tó yòókù jẹ́ láwọn àlàyé tẹ́ ti gbọ́ tẹ́lẹ̀ bí kéèyàn jẹun bí kéèyàn mú nǹkan lórí sọ́lẹ́à bí kéèyàn só lórí sọ́lẹ́à àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àlékún wa wà fún sọ́látù jùmọ̀ ó wá nínú àdìtà nàbì Muhammad sallallahu alaihi wa sallam pípé tó bá sọ fún ọmọ ìyá rẹ̀ tí ń sọ̀rọ̀ tí ń pariwo lásìkò tí ìmáàmù bá kú tó bá lọ pípé dákẹ́já gbọ́rọ̀ anábì ní faqad laghawta ó ti sọ̀sọ́kúsọ nínú rìwáyà kan la jumu'ata lak òní jùmọ̀ à òní jùmọ̀ eléyìí túmọ̀ sí pé ewu ńlá ń bẹ lórí ká máa sọ̀rọ̀ nígbà tí ìmáàmù ń ṣe kútúbà ewu ńlá sì tún bẹ lórí ẹni tó fẹ́ kọ̀ fún ni láti sọ̀rọ̀ nígbà tí ìmáàmù ń ṣe kútúbà ṣùgbọ́n ìgbàgbọ́ àwọn èèyàn míì ni pé tẹ́yìn bá dé lẹ́yìn ìgbà tán ti parí kútúbà tó ṣe pé sọ̀láàtì lẹ bá ẹ̀ bá kútúbà àjẹ́ pé ẹ̀ bá jùmọ̀ àná nítorí pé kútúbà náà rákà méjì ló dúró fún kò rí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá ti lè baraka méjèèjì lẹ́yìn imam ó ti bá solatul jumu'ah nítorí pé tó bá pé rákà kan lẹ́ bá bá ẹyọ̀kan ṣoṣo náà lẹ́ẹ̀sì kún. akramakumullah nínú báwọn èèyàn ti ṣe kẹsìn kún láwùjọ wa òun náà ní ká máa pẹ́ láti dé jumu'ah lọ́jọ́ jumu'ah nítorí pé ẹ̀sìn tiwa lélẹ́yìn ẹni tí ò bá sì ti mójútó ẹ̀sìn nítọ́ dájú ni pé kò ní kàǹkàǹkà kún nínú ìgbésí ayé rẹ̀ akramakumullah ìbéèrè tẹ́tún wá sí nípa pé àwọn ọmọdé máa ń sáré sí yín wọ́n máa kì í káàbọ̀ ládùúgbò ẹlòmíì sì lè jẹ́ dàda nù ọ́ ṣé tí dàda bá forí kàn yín kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ so irun dàda ti ń bẹ lórí ọ lọ́mọ tó fà tó ń fi dàda láìsí irun ọ so irun dàda ò kìí ṣẹ̀gbín tó fẹ́ gbín yí ọ lára bí ìgbẹ́ kìí ṣẹ̀gbín tó dá lè pè bí ìtọ̀ tó fi wá lọ́ máa fọṣọ rẹ̀ so wáyé kíni kíni táwọn òbí náà fi irun lẹ̀ lórí ọmọ sí ti fi ń di dàda kí lòbí fẹ́ fi irun sílẹ̀ lórí ọmọ sí pé kó di dáadáa ọlá ò ní bẹ́ńbẹ́ so kíkálukú ọtọ́jú irun rẹ̀ súnà nàbì sallallahu alaihi wasallam fi hàn pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá fún irun ọtọ́jú irun rẹ̀ torí ẹ̀ òbí ọ̀gbọ́dọ̀ máa wo irun ọmọ níran tí ó fi wá di dáadáa máa lórí so ńgbà tí èèyàn sọ́ọ̀bùn kí ni fẹ́ máa fi irun ṣe dáadáa sí tí wọ́n máa kó dọ̀tí jọ sórí so wọ́n ní bákan náà kí làwọn lè rí àti ni àwọn ò ṣe nípa táwọn bá tó sì jẹ́ nǹkan pàtàkì téèyàn bá rí he èèyàn gbọ́dọ̀ mú àyàfi pẹ̀lú ẹ̀mí wípé òun ò ní mú kóun ó lò fúnra òun òun máa fi wẹ́lọ̀ ni so èèyàn máa fi wẹ́lọ̀ ẹ máa fi wẹ́lọ̀ títí ọdún kan tọ́lọ̀ ń bá ní kẹ́ rẹ́ni tó ní ẹ̀fìn kan rẹ̀ lé lọ tẹ́ bá rẹ́ni tó ní tó bá fi pọ́dún kan nǹkan tẹ́ rí he yẹn Islam gbà pé ẹ lè lò ó pò di tiyín ṣùgbọ́n tó bá yẹ pé Mẹ́kà àbí Madina la bá ti rí nǹkan yìí eléyìí ò lè di tèèyàn láéláé ìyẹn máa fi wẹ́lọ̀ títí láéláé ni. Hmm. hello ó kọ ibi tí a ti ń pè. àbí ìjọ ń sọ̀rọ̀ onígbòbí látọ̀yọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ṣé dandan ni kí èèyàn wẹ ìwẹ̀ jímọ̀ kó tó lọ jímọ̀. <laughs> alhamdulilayi ìbéèrè tẹ ṣe nítumọ̀ wọn ní sí dandan ni ká wẹ̀wẹ̀ jùmọ̀ ká lọ sí jùmọ̀ apá kan nínú olùmọ̀ islam wọn ní dandan ni èèyàn gbọ́dọ̀ wẹ̀wẹ̀ jùmọ̀ àlọ́jọ́ jùmọ̀ so àwọn tó pọ̀ jù wọ́n sọ pé kìí ṣe dandan eléyìí la faramọ́ pípé kìí ṣe ọ̀ràn yẹn ni kéèyàn wẹ̀wẹ̀ jùmọ̀ lọ́jọ́ jùmọ̀ ṣùgbọ́n tó dáa púpọ̀ ni kò sì yẹ ká máa fẹsẹ̀ wa ká máa fi gbẹ́fẹ̀ ká máa fi ṣeré. hello. Salaamu aleykum. Aleykum salaam wa rahmatulah. Mama Eka Mukwada. Ìyá Jàlá lọ́padà wọlé. Kí ni ìbéèrè yín màmá? Ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ìyàwó tí wọ́n fẹ́ lóyún hmm. ṣe ń fẹ́ yàwó hmm. dáadáa. Àkọ́kọ́ hmm. àtìyàwó. Kí ni ṣèríà tó lè ṣẹlẹ̀ látọkọ àtìyàwó tí wọ́n sọ pé àwọn ò fẹ́ ra wọn mọ́ orígun wo wọ́n lè ṣe kí wọ́n fi lè jọ yàgò fúnra wọn léèrè ni. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ìwọ fún náà ni ìgbà fún ìyàwó lè ṣẹ́kù lọ́dọ̀ ọkọ títí dọjọ́ kú lópin ìgbà tó bá ṣe pé ìgbé wọn ó bá wọn lára mu kò síbi tẹ́nìkan nínú wọn tó ti sú ẹnìkejì pàápàá jùlọ kọ tọkọ bá ti sọ pé ìyàwó òun ọtàn lọ́rùn wọn jọ máa bẹ títí dọjọ́ kú ni ìlàkalẹ̀ àlàkalẹ̀ ẹ̀sìn islam sì dá lórí wípé tọkùnrin bá ti fẹ́ obìnrin kí wọ́n jọ máa bẹ títí dọjọ́ ọkọ ni àyàfi tó bá ṣe pé ìgbé wọn wọ̀ mọ́ ọ̀kan nínú wọn ti fẹ́ di fìtínà fẹ́nìkejì pákáleke ti pọ̀ jù láàrin wọn ọkọ wa rí i pé kò sí ọ̀nà àbáyọ àfi kó wọn kọ̀ sílẹ̀ ṣẹ̀rí àgbà pé kọ́kọ́ sílẹ̀ lópin ìgbà tó bá ṣe pé ó ní àwọn àdí tó múnádóko láti fi kọ̀ obìnrin yẹn sílẹ̀ gẹ́gẹ́ bí obìnrin náà ni tóbìnrin bá rí i pé ìbágbépọ̀ òun pẹ̀lú ọkùnrin yìí ti sú òun àti pé pàápàá gan tó ń bá ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ òun ò ní sáláì máa sẹ́lọ̀n nítorí tiẹ̀ òun ò sì fẹ́ sẹ́lọ̀n tó obìnrin náà tọkàn ọ̀bá wa kọ́lẹ̀ ṣẹ̀rí àgbàpò lè bọ̀ dànù ṣẹ̀rí àgbàpò lè bọ̀ dànù ṣùgbọ́n o tó bá wá ṣẹlẹ̀ yìí pé bóyá ọkọ àti màmá mùsùlùmí tẹ́lẹ̀ òjijì lọ́ba lòun ṣe ìsìláàmù wọn so tí wọ́n bá pe àkíyèsí rẹ̀ kó padà sí ìsìláàmù ó lòun ò ní padà sí má ìyàwó sì jẹ́ mùsùlùmá automatically lábẹ́ òfin ọlọ́ ìyàwó gbọ́dọ̀ kú lọ́dọ̀ rẹ̀ kó jẹ́ ìyàwó rẹ̀ mọ́ gẹ́gẹ́ bíi kí ìyàwó náà ti jẹ́ mùsùlùmá kó wà lọ́dọ̀ ọkọ tó jẹ́ mùsùlùmí kó wá dìde lọ́jọ́ kan lójijì pé òun ṣe islam mọ́ òun ti kọ́ òun ṣe má àwọn apàkíyèsí rẹ̀ padà sídìí ẹ̀sìn islam kí ọ̀rọ̀ rẹ̀ kó lè bàa jọra wọn kó máa lọ bí ti ṣe ń lọ tẹ́lẹ̀ ó lóun ní padà sídìí ẹ̀sìn islam máa ń tò ó ti parí ó ti parí nù sọ irú eléyìí náà ọkọ náà lè dànù nítorí pé òfin ọlọ́run ọbọ̀ gbà kó náà dirú rẹ̀ mú ọlọ́run ní wala tumsiku bi'asamil kawafir ẹ má dirú wọn mú ẹni tó lòun ò ṣe ìsìláàmù mọ́ lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀. O hello. ó kọ ibi tí ẹ ti ń pè ìbéèrè yín. àbíbù ń sọ̀rọ̀ láti ọ̀yọ́. kí ni ìbéèrè yín? ìbéèrè mi ni wípé tí mùsùlùmí bá fẹ́ ẹlẹ́sìn Ṣàngó so tó wá di wípé obìnrin yẹn ó wá tún lọ di ẹ̀sìn bàbá rẹ̀ lọ́dọọdún tí ẹ bá ń ti ọdún ẹbọ yẹn hmm. kí ni sẹ̀rí àtọ́fà pẹ̀lú ẹ̀. alhamdulilayi wọn ní kí ni ìdájọ́ kí mùsùlùmí fẹ́ obìnrin tó jẹ́ lẹ́sìn Ṣàngó lẹ́yìn ìgbà táwọn tún fẹ́ tán ó sì tún ṣẹ̀sìn Ṣàngó rẹ̀ lọ àkọ́kọ́ ẹ̀ tí kọ́kọ́ ṣàṣìṣe láti pilẹ̀ ẹ̀sìn sẹ́lọ̀n ní ẹ̀ṣẹ̀ ńlá eléyìí tẹ́ gbọ́dọ̀ tọrọ àforíjì níbẹ̀ ìsìláàmù gbà kẹfẹ́ lẹ́sìn Ṣàngó ẹnikẹ́ni tí ìbá ti ṣe mùsùlùmí lóbìnrin ìsìláàmù ọgbà kẹfẹ́ ẹ̀yà àfi tó bá jẹ́ pé ń ṣe ẹ̀sìn yahudi àbẹ́sìn àwọn ànàsọ́ra yahudi àwọn làwọn tí wọ́n máa ṣẹ̀sìn tiwọn lọ́jọ́ sátidé àwọn ànàsọ́ra làwọn tí fẹ̀sìn tiwọn sọ́jọ́ sọ́ndé àwọn eléyìí nìkan lọ́lọ́ngbà pẹ̀lú fẹ́ lóbìnrin àmẹ́sìn Ṣàngó ẹ̀sìn ọya ẹ̀sìn orò ẹ̀sìn eégún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ ẹni kankan nínú àwọn obìnrin tó bá jẹ́ lẹ́sìn kan nínú àwọn ẹ̀sìn yẹn. hello. salaamu aleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín fi jẹ́ ti ń pè. mama james ló ń pè láti wàzà. kí ni ìbéèrè yín mama james. ìbéèrè mi ni lọ́dọ̀ àfáà wípé mo ní orogún ọjẹ́ mùsùlùmí tó wà ní ẹ̀sìn ó ní àjọyọ̀ kan tó fẹ́ ṣe nínú mọ́ṣáláṣí hmm. lè wàá mú bòrò lọ́wọ́ láti fi borí mi ǹjẹ́ ẹ̀tọ́ mi wọlé sínú mọ́ṣáláṣí. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wọnú mọ́ṣáláṣí ẹ̀yà àfẹni tó bá jẹ́ mùsùlùmí mọ́ṣáláṣí ìsílẹ̀ àjọyọ̀ mọ́ṣáláṣí ìsílẹ̀ get together irú ìtọ́pọ̀lọpọ̀ máa ń ṣe látàrí pé àwọn èèyàn gbẹ́sìn yìí láwùjọ wa ẹ rí i pé kàkà kan lọ gba ibi tí wọ́n ti ṣàjọyọ̀ àwọn event center ti wà káàkiri tó jẹ́ pé o lè gba olówó pọ́kú wà ètò sì wọn owó pọ̀ náà wà àwọn pápá àṣírí àwọn iléèwé gbogbo náà tún wà àwọn asopọ̀ àfi àjọyọ̀ kan sínú mọ́ṣáláṣí láti ti kọ́kọ́ sí kò sáàyè fẹ́lẹ́ yìí yàtọ̀ sílẹ̀ yìí Islam gbà wípé kí gbogbo èèyàn kàn máa wọnú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ àtẹni tó jẹ́ mùsùlùmí àtẹni tó jẹ́ mùsùlùmí kìí ṣe pé ẹni tó jẹ́ mùsùlùmí fẹ́ wọ mọ́ṣáláṣí nítorí pé ó fẹ́ gbọ́ àlàyé nípa ẹ̀sìn islam kóun náà tiẹ̀ fi lè bá a di mùsùlùmí kì í ṣe pé ó fẹ́ wọnú mọ́ṣáláṣí nítorí pé àwọn kan ń rú lójú nípa ẹni tó lóun ṣe lẹ́sìn wọ́n á gbọ́ pé àwọn mùsùlùmí ń takò nǹkan yẹn òun fẹ́ wá gbọ́ àlàyé rẹ̀ lọ́dọ̀ wọn yékéyéké so kì ṣe nítorí àwọn nǹkan báwọn àfẹ́ pín amálà àfẹ́ pín fùfú àfẹ́ pín sàmù nínú mọ́ṣáláṣí wá ní gbogbo yẹn wọ́n máa tìtorí ẹ̀wọ̀ mọ́ṣáláṣí ah ẹni tó bá fa èrú rẹ̀ lẹ̀ ọ̀sẹ̀ lọ́mọ hello. salaamu aleykum. aleykum salaam. ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ pé ẹni tó bá so yìí nínú mọ́sálásí ń kọ́. bọ́dí gbogbo yẹn náà ni ọ̀sán máa wọ̀ bẹ̀. ẹ máa ẹ máa fi sí ẹ máa fi sóde nítorí pé tẹ bá ti fi gbogbo orú nǹkan yẹn sínú mọ́sálásí kò sí tàbí ṣùgbọ́n gbogbo yẹn náà ni ọ̀ máa wọ̀ bẹ̀ hmm. ẹ̀yin náà lẹ sì ṣe sábàbí rẹ̀ àìmọye tí jánábà ń bẹ lára hmm. àìmọye tí nǹkan sùn jáde lára hmm. so lóríṣiríṣi a'udhu billah. hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah o kò yín ìbéèrè yín. àti àmọ̀ sí ọ̀dọ́ láti ṣe bọ̀. kí ni ìbéèrè yín. ẹ dákun fẹ́ béèrè pé ìyàwó àti ọkọ tí kò jọra wọn yín hmm. látàrí pé ọkọ ní òun fẹ́ kó mọ kiri ọjà hmm. òun fẹ́ kó mọ lọ sàrí òun fẹ́ kó mọ lu gáp. tí àyàwó bẹ́ẹ̀ wà gbọ́ tọkọ wájú ra náà fún fún fóun fún òun ti kọra wọn lẹ tí àwọn yẹn wà lọ láàrin ọdún kan hmm. ipò wo ló lè dà tọkọ fi lè jáwèé fún àbí tó fi lè parí ìjà tí kò sì ṣàkóso yẹn sọ lórí rẹ̀. alhamdulilayi ẹlẹ́yin àṣà yorùbá ni pé sọ fún mi ẹjẹ àkọ́kọ́ yẹra fúnra wa díẹ̀ eléyìí kò sínú islam so nínú kíyàwó jẹyàwó àbí kó sì má jẹyàwó so tọkọ bá wọn kó má nídìí rẹ̀ níyàwó yóò má bẹ pẹ̀lú ẹ tó bá ti nídìí ẹ níyàwó túlẹ̀ jí kọ́ máa lọ tiẹ̀ torí pé islam ó ṣe gbogbo àwọn nǹkan tó lè fa tó lè fa àwọn àbàjẹ́ ó ṣe léèwọ̀ nítorí pé obìnrin lélẹ́yìn ní ìsìn ó ti mọ ọkùnrin ọ wà lọ́dọ̀ tiẹ̀ ọ wá ní kọ́ yẹ̀bá fún ọ ọ wá sọdún kan níta gbogbo ń tọ́ bá rí kóbìnrin yóò ṣe lábẹ́ pé wọ́n ló ní kẹsùn fúnra yín díẹ̀ kò sí tàbí ṣùgbọ́n tó bá ń ṣe ìranù tó bá ń ṣe ìrégbè tó ń ṣe zina ìwọ náà fara kásá nínú ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ìwọ lè di dayo nítorí pé kí ni dayo òun lẹni tó mọ̀ pé àwọn ń ṣe zina tó sì gbẹnu lọ lórí ẹ̀ so eléyìí yóò sì ṣe sábàbí kí èèyàn má ra lè jẹun náwọ lẹ́yìn náà obìnrin kí ni tá a tún fẹ́ gbà nínú ìgbésí ayé wa ṣé bá fẹ́ ṣẹ̀sìn ká lè jẹun náà ni àwa sọ yìí pé àní gbọ́ àní gbà òfin ọlọ́run tó ní ká ṣe báyìí tó ní ká ṣe báyìí ọlọ́run tún gbé wa kú ọkọ rere ọkọ gidi ọkọ dáadáa tí ó fẹ́ ká máa ṣẹ lọ àwọn á sọ pé ọwọ́ ah, ẹ̀sìn tó lọ́ọ́lọ́gba bíbí bí o bá ṣe sọ náà ẹ̀sìn tó lọ́ọ́lọ́gba èwo lẹ̀sìn tó lọ́ọ́gba ìsìláàmù tọ́lọ́run fi rán nàbì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fẹ́ tẹ̀lé hmm. à ń sì rán àwọn àfa àjàkújàkú kan náà tí wọ́n máa rọ̀rọ̀ kúrọ̀ sí ọ lórí. Hmm. tọ́mọ náà ẹ lóyún ẹ lóyún ti lọ alákatakítí ni ẹ gbọ́rọ̀ ó ti lọ gbá kinní kan mẹ́sìn tó ń torí délé ọlọ́run fi ọ ó fi ọ ṣe kò ń gé ọkọ rere tó ní kọ́ máa tẹ̀lé tọ́lọ̀ tó ń sẹ́là wa náà fẹ́ jẹ́ ní àbólówó <laughs> ẹ́ so ẹni tó ní kó máa lọ tààlí nǹkan máa ṣe gbá kọ́ máa ṣàwò ẹni tó dájú náà ní pé ẹni tó bá dá sọ fọ́ọ̀mù òun náà ni wọ́n pa láró ẹni tó ní kọ́ máa ṣiṣẹ́ òun náà ni wọ́n máa kówó fún ọ kọ́ máa kówó fún ọ ńgbà náà wàá fẹjọ́ rẹ̀ sùn. <laughs> hello hello hello hello. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh bọ́ yín. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. à ń gbọ́ yín yékéyéké waaleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ yín. ìyá láti ilẹ̀ òkèèrè ni wọ́n ti ń pè ṣùgbọ́n à ń gbọ́ wọn àwọn ògbó wa dáadáa. waaleykum salaam wa rahmatulahi ó kọ́ o. bàbá àjàgbé ló ń sọ̀rọ̀. láti bo. láti akande. kí ni ìbéèrè yín tí a bá fẹ́ obìnrin tí tó jẹ́ pé nàṣàrà ni lẹ́sẹ̀ hmm. rẹ̀ hmm. tó sì gbà fóun ó sí Islam tí mm-hmm. wọ́n ti ń practice Islam yẹn mm-hmm. ó wá yá wá tó padà sí yẹ̀sẹ̀ bàbá rẹ̀ tó sì mm-hmm. bímọ fún yẹn pé kí ni dẹ́sẹ̀ sí àbí ọ̀dà àti ọ̀yìn. alhamdulilayi ẹlẹ́fẹ́ ẹlẹ́sìn nasara hmm. ó sì gbà pé àwọn ṣe islam ó gbà pé àwọn ṣe islam ajá pé kò tí ì di mùsùlùmí hmm. so ńṣe ló yẹ kó jẹ́ pé ẹfẹ́ ẹlẹ́sìn nasara ó di mùsùlùmí ó tún wá lòun ò ṣe islam mà so ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó lòun ò ṣe islam mà òfin ọlọ́run bá ní kò sí ntòlè mú yín tún jọ máa bẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ṣùgbọ́n gbàtọ́ náà bá ṣe lófin pẹ̀lú fẹ́ nasaraniya ọlọ́run sọ pé májẹ̀mú rẹ̀ ni kò di mùsùlùmí o. Hmm so ṣùgbọ́n dáadáa dáadáa tí máa ń rí lọ́dọ̀ yín ó lè mú kó di mùsùlùmí náà. lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká máa fi tó ra létí pé wáàsí ìta gbangba ilé tí wọ́n wáyé ní sátidé kọ̀ọ̀kan tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tí a mọ̀ sí húdán wabushro tí oṣù yìí yóò sì wáyé ní ọ̀la ọjọ́ sátidé àbámẹ́ta ní Ògbómọ̀ṣọ́ Central Mosque ọjà agbóni dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ àkórí wà sí mẹ́ta ní ọ̀rẹ́ rẹ pẹ̀lú àṣẹ Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì aláṣà àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ inṣàlá ẹ jẹ́ kí a sọ fáwọn tí wọ́n ò bá gbọ́ láwa tá a bá gbọ́ ká sọ fáwọn tí wọ́n ò bá gbọ́ pé wáàsí náà yóò wáyé kí á dìjọ jẹ àǹfààní ọ̀rọ̀ olówó iyebíye eléyìí tí a gbọ́ tí ó sì wá láǹfààní láyé bí àti ní ọ̀la umulekorọ muslim hospital Ògbómọ̀ṣọ́ tó ń bẹ ní ilé ewé lẹ́gbẹ̀ẹ́ ilé kòbófàs Ògbómọ̀ṣọ́ wá ń tẹ́ pẹpẹ ètò àyẹ̀wò ìlera pẹ̀lú àtìlẹ́yìn lautech muslim graduate Ògbómọ̀ṣọ́ lamga wọ́n máa ṣe àyẹ̀wò ìlera fún wa nípa hernia ìpàkì ganglion breast lump àti àwọn kó àti àwọn kókó ara míì náà pẹ̀lú ògùn ọlọ́run àyẹ̀wò máa wáyé ní sátidé ọjọ́ keje èyí ọlọ́la bẹ́ẹ̀ ni ó tún wáyé ní ọjọ́ kẹ̀ńlá àti ọjọ́ kọkànlélógún oṣù kẹta twenty twenty bàkàtà bíyà ọjọ́ tí iṣẹ́ abẹ́ ìwà máa wáyé fún àwọn àyẹ̀wò tí wọ́n bá ti ṣe fún yín yìí òun náà ní ọjọ́ kọkànlá àti ọjọ́ kejìlá oṣù kẹrin twenty twenty inshallah agogo mẹ́wàá àárọ̀ iná ni àyẹ̀wò sì wáyé nọ́mbà tẹ̀lé máa pè sí rè fún ohunkóhun síwájú sí oh seven oh six eight eight eight zero eight five six oh seven oh six eight eight eight zero eight five six àti oh eight oh three two one six seven five three nine oh eight oh three two one six seven five three nine àti oh seven oh three two six nine oh six two eight oh seven oh three two six nine oh six seven two eight oh six two eight àyẹ̀wò yìí wà fún gbogbo mùsùlùmí pátápátá àti àwọn ẹlòmíì náà tí wọn kì í ṣe mùsùlùmí. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín. àbá àbàjì mi sọ̀rọ̀ láti sábó ní kánà. kí ni ìbéèrè yín pápápá ní sábó níbo. kí ni ìbéèrè tí ní nígbà àpá àwọn tí wọ́n ń pera wọn mùsùlùmí hmm. wọ́n lọ ọ̀dọ̀ àwọn àwọn tí wọ́n fún ọdún mi ní orí ètò àpáta hmm. wọn gbomi ìsàn. bọ́ọ̀lù ẹ̀jọ̀ wọn. na sábó níbo lẹ ti ń pè sábó nílùú o. ní sábó ní kárà. kárà tọ ah, mo rò pé gbọ́ bèrè wọn ìbéèrè wọn ni pé àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí táwọn náà sọlọ máa ń lọ sí orí òkè tí wọ́n lọ sọ pé àwọn ń gba omi ìwòsàn kan àbí omi ìyè kan wípé kí ni ìdájọ́ tí ẹ̀sìn islam sọ nípa wọn. oyè mùsùlùmí ètò ń lọ síbòmí yàtọ̀ sí mọ́ṣáláṣí mọ́ àyàfi téèyàn bá fẹ́ ṣe islam. hello. O kọ yín ibi tí ẹ ti ń pè. bàbílì ló sọ̀rọ̀ láti ṣáàbù. kí ni ìbéèrè yín. ìbéèrè wa ni pé pé o sẹ́ni kan máa kú bẹ́ẹ̀ tó máa ṣèkú síta hmm. ṣé láì ibi tí wọ́n sìnkú sí yẹn ti àwọn yàrá tó wà ń bẹ̀ sábà dìrò léyìn nírun àbí kọ̀ǹtìkì ló léwu nírun. àwọn kan ní pé òfin ọlọ́run bá ọgbà kẹ́ máa sìnkú sílé ẹlẹ́ẹ̀kejì ni pé tí òkú tí wọ́n sin sílé tẹ̀yìn ń gbé tí ọ̀rá ti sí lágbọ́n bí tẹ̀ ń kọjú sí láti sin lọ́n kò sí wàhálà mẹ́. hello kámúbèrè lè ka ìka jẹ ó kọ yín aleykum salaam wa rahmatulah ó kọ yín. imam nọrẹ ìsàrò láti gbó ṣáyé. kí ni ìbéèrè yín imam pàápàá. àmín. ìbéèrè tí wọn wá dé lọ kùtà obìnrin tí ọkọ ẹ̀ bá kùtà mm-hmm. tọmọ tóbìnrin náà sì kéré jọjọ ní ọjọ́ orí mm. so ìmọ̀lẹ́ tí ọkọ ẹ̀ wá kú tí ọba ní ọkọ mi sọ́lẹ̀tọ̀ láti máa yí ọkọ yẹn wá síbẹ̀ lókùnkà tó yẹ pé òṣù ló kú àmọ́ wá ní àníyàn tí kò ọ̀nà fi ọkọ̀ mi ọkọ̀ mi ìjọba ṣe yẹn tó lẹ́sàn-án nínú Islam láti máa tó kọ̀ọ̀kọ̀ yẹn kọ́ wá sọnà létí ọkọ rẹ̀ tó pẹ́ títí yẹn láti wọ́n jọ wá wá wá máa wá wá sílẹ̀. alhamdulillah tó bá dẹ́pọ̀ obìnrin yẹn ń lọ bá jogún ilé yẹn àtọ̀hún àtàwọn ọmọ rẹ̀ àbọ̀ náà bá ní yàrá kan méjì tó jogún nínú ilé yẹn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹni tó kú yẹn sọ ẹ̀tọ́ rẹ̀ ní wípé ilé tó tiẹ̀ tó bá lọ́kọ míì kún àtọkọ rẹ̀ jọ gbé bẹ̀ ní ìbámu pẹ̀lú òfin tọ́lọ́ bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin wo náà ni lòun á gbádùn ni wọ́n á jẹ́ pé wọ́n fẹ́ lọ́ọ́ máa kó tóbìnrin lọ sílé obìnrin ni wọ́n fẹ́ máa gbé ni so obìnrin òun kọ́ ni máa pèsè ibùgbé fọkùnrin ọkùnrin ni ó pèsè ibùgbé fún gbàtọ́kọ tiẹ̀ ti kúyùn kò sáyè láti rí i pé bóyá gbàtọ́ wa lọ́kọ míì yọ́ọ́ máa wá mọ́kùnrin míì wàá máa gbé bíi pẹ̀lú rẹ̀ ilé ọkọ tó bá fẹ́ ní ìsìn lòun ó lọ ilé tó ti níbi ilé rẹ̀ náà ni ṣùgbọ́n kì í wá ṣe pé ọkọ ọmọ wa gbé pẹ̀lú obìnrin nílé tọ́jẹ́ tóbìnrin lẹ́nu àṣà àwọn yorùbá ni àṣàkáṣà náà tẹ̀ ní yorùbá gan náà lára àwọn náà rí pàṣàkáṣà ni nítorí pé aláìlérò ti lọlé àná lọ rè kúṣe. nígbà tí èèyàn á jẹ́ pé ilé obìnrin ni wọ́n fẹ́ máa gbé ìwọ ọ̀fẹ́ kọ́lé kalẹ̀ tóbìnrin ọ̀ máa bọ̀ gbé wọ́n ní àgbàlagbà tí máa ń sunlé àná rẹ̀ bí ìgbà tó ṣe pórí àkìtà iná ní sùn so nítorí ẹrú obìnrin yẹn tó dáa jù òun náà ní kó má jẹ́ pé yọ máa mọ́kùnrin wá gbé ilé tó jogún lọ́dọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ torí pé ọkọ ló máa ń pèsè ibùgbé fóbìnrin kì í sobìnrin ló máa ń pèsè ibùgbé fọkùnrin. naam jazakumullahu khairan inshallah ọjọ́ mẹ́jọ ni ọ̀tún ètò tí a pè ní àlefik fìdí nìyí yóò tún dáa ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah subhanahu wa ta'ala kí ọba wa san wọ́n ní ẹ̀san lórí láyé bí àti ní ọ̀la àlìkíyàmà ọ̀làdùnní belò ní orúkọ tèmi ọjọ́ mẹ́jọ nínú ní kẹjẹ́ ká tún pàdé títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mò ń dágbére fún wa wípé wassalamu alaikum warahmatullahi wabarakatuh.